foreign state gbogbo ní bá wù wá lójú nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣẹ́kọ̀ọ́ wa bí fàtà ìsàrùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine جزاكم الله خيرا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو قسم الله وضع أطرع صلاة فوى النبي ومحمد قالوا كشي صلاة فوى النبي وبوى وراء لي ريه gbẹni tí ó ń tọ́ ìlànà nábì tó fi dójọ́ gbẹ̀ndé alkiyama abẹ́lọ́n kò fi ìkẹ́tí àtọ́rọ̀ yìí kò fi kárí wọn. gbogbo àwọn tí à ń gbọ́ ètò àdéhùn yóò sọ̀rọ̀ ní òun náà ni a tún bẹ̀rẹ̀ báyìí. síwájú kí n tó máa bá kókó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí lọ náà ni ọ̀rọ̀ aljin ọ̀rọ̀ àwọn àlejànú. No? tó pé bẹ́ẹ̀ ni mo ti sọ pé mo fẹ́ fi sọ̀rọ̀ rókèà mo ti sọ̀rọ̀ rókèà mo wá ní máa sọ ọ̀rọ̀ àlejànú ní èní. mo kọ́kọ́ fẹ́ pe àkíyèsí kan sí àwa ọ̀dọ́ tí a wà ní inú ìlú Ìlọrin àti gbogbo ibi tí a bá wà náà ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba fà láì jẹ́ ká bẹ̀rù Ọlọ́run kọ́lọ́n kọ́ mọ̀jẹ̀ kí a fi ọwọ́ ara wa ká fi fa ìbínú ọlọ́run sí ìgbésí ayé wa àti sí àlùkìyàmà wa látara ìmọ̀ mú òfin lò lọ́wọ́ ara ẹni dákun tí wọ́n ní tí òkun èé hó rúrúrú ká sì máa wà rúrúrú olùdó náà làwọn náà ń gbọ́gun nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwọn ààyè kọ̀ọ̀kan ní ìlú Ìlọrin pẹ̀lú àwọn tí wọ́n ń kidnap àwọn èèyàn tí wọ́n ń jiyàn gbé àwọn tí wọ́n ń fihàn ṣe ritual àwọn tó ń fihàn sóògùn tó ń ṣoògùn àtàwọn tó ń gbowó lọ́wọ́ àwọn èèyàn wíyẹn náà a rí pé ó ń ṣẹlẹ̀ ó dẹ̀ lágbára àmọ́ òkun yìí ó hó rúrúrú ká sì máa wà rúrúrú ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ẹnu ọ̀sẹ̀ tó lọ yìí wọ́n bá nínú jẹ́ gan-an àfa aláàfà tó ṣe pé ó há Qur'an tó ṣe bí ọmọ méjì hafiz ni kìí ṣe oníwèrèwèrè dákun ó wá lọ sí àdúgbò royal side kan ní oko lówó so ẹ sì kí afáláfà mọ́lẹ̀ ẹ sì ń bẹ̀rẹ̀ sí ní nà ẹ sì dáná sun ẹni ẹlẹ́ni ẹ sì jó níná sẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa rẹ̀ wàláhì fọwọ́ fa àgbákò fúnra yín o fọwọ́ fa àgbákò fúnra yín tó dákun ṣíkàtì ẹ̀ ní ẹnìyẹn ń ṣe aburú tẹ́ ẹ rí kó ṣe aburú lóòótọ́ ṣẹ́yìn náà lẹ́lẹ́tọ̀ àti máa mú ìdájọ́ wá látọwọ́ ara yín ni ẹ ti pa ẹni ẹlẹ́ni ẹ ti sún níná ẹ bẹ̀rù ọlọ́wọ́n bá ẹni ẹlẹ́ni tó yẹ kó odidi Kùránì ọ̀há Kùránì sórí kì í ṣe oníyanilẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ náà mo fi ń sọ pé òkun rẹ̀ owó ruru ká sì máa wà ruru ọ̀ sọjí ká bẹ̀rù ọlọ́run ọba o gbogbo níta bá rí ẹ máa darí rẹ̀ sọ́dọ̀ àwọn ìjọba ẹ darí rẹ̀ sọ́dọ̀ àwọn ọlọ́pàá tó ẹ máa ní pé ọlọ́pàá ò ní ṣe bẹ́ẹ̀ sí fẹ́ ẹ̀yin kọ́lẹ́ dájọ́ náà sọ kọ́lọ́ kọ́ máa fún akúrò àánú Islam ní dájọ́ fúnra yẹn ká tó wá ní nínú. No Eh, ètò ìjọba tí ó jẹ́ tí kò kìí ṣe ti Islam so abẹ́lọ́hùn àfa Abubakar tí wọ́n ṣe orí eléyìí fún tọ̀ lọ́wọ́n tọ́lọ̀ ọ̀nà tọ́lọ̀ ń kádàrà kó wọ́n gbà lọ nìyẹn kó lọ́mọ ṣàbà wa ṣe àforíjì fún kó bá wa kẹ́ ẹ̀ eh, ogun mọ̀lẹ́bí rẹ̀ kọ́lọ́n kó bá rán wọn lójú ìyàwó àti àwọn ọmọ tó fi sílẹ̀ kọ́lọ́n kó bá wọn kọ́ láàjọ kan oṣù rẹ̀ kọ́lọ́n kó jẹ́ náà kó jẹ́ kó dà gbogbo anáka bẹ̀rẹ̀ Naam, ọ̀rọ̀ tí mo ń bá lọ gangan náà ni ọ̀rọ̀ nípa pé kí ni à ń pè ní aljin alìjẹ̀nú alìjẹ̀nú ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀dá tí Olúwa bá dá a rí pé táfimà wípé ọ̀rọ̀ alìjẹ̀nú nǹkan tí ó fẹsẹ̀ rìn lẹ́ni nínú alukur'an olùwọ́ba dakọ̀ débi pé suratul jinn ó wà nínú alukur'an ẹni pé odidi ọ̀rọ̀ nípa àwọn ìṣesí àwọn àlejànú so ẹnu ìgbọ́ suratul jinn yẹn lásán yẹn kọ́ ajẹ́ pé àwọn kankan bẹ tó ń pè ní àlejànú ni bákan náà ayé alukur'an òun náà ṣàlàyé báwọn àlejànú ṣe ń rí wọ́n ṣe rí fún wa ṣàlàyé rẹ̀ fún wa. tí mo fẹ́ sọ̀rọ̀ nípa àlùjànnú ni pé mo fẹ́ líǹkẹ̀ torí àwọn tí wọ́n láwọn ń tí wọ́n ń dá fìtínà lẹ̀ yìí tí láwọn ń tí kò wọn kì í ṣe ẹni tó fẹ́ tẹ̀sìn ọlọ́run lọ́nà òdodo tí kò wọ́n fẹ́ fi fẹ́ máa fi rọ́pò jálàbí tí wọ́n ń ṣe jálàbí tó ń ṣe wọ́n fẹ́ fi rọ́pò rẹ̀ ni a fẹ́ ṣàlàyé pé ṣe bí àwọn àlejànú ṣe rí bí alukùránù ṣe sọ̀rọ̀ wọn fún wa bí hadith ṣe sọ̀rọ̀ wọn fún wa òun ni afẹ́ṣe ní àlàyé òun ló fà ní fún mẹ́nu kan ọ̀rọ̀ aljin aljin àwọn àlejànú tà ń sàlàyé nípa wọn yìí ọlọ́wọ́n bá sọ pé káfílẹ̀ mọ̀ pé wọ́n ń bẹ ọlọ́wọ́n sọ ní alukùránù wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun olúwa ní mi dá àwọn àlejànú àti ènìyàn fún nǹkan kan tí ìbá ṣe ká máa sìn mí tó túmọ̀ sí pé olúwọba náà ló dá àwọn náà gẹ́gẹ́ bí ó ṣe dá àwa ẹ̀dá ènìyàn náà. Ummuna Aisha radiyallahu anha àdìsí ń bẹnu Sahih Muslim ìgbà tí ó ń ṣàlàyé ẹ̀rí kọ́lọ́n tó sọnù ayé Kùránì náà pé wa khuliqal janna min marijin min nar nù suratul rahman olúwa khuliqal jann olúwa ni mo dá àwọn àlìjànú min marijin min nar níbi àwọn èéfì iná òun ni ummuna Aisha radiyallahu anha òun ló ṣàlàyé pé ó ní anábì sallallahu alaihi sọ pé khuliqatil malaikatu min olúwa ní adá àwọn màláíkà látara ìmọ́lẹ̀ wa khuliqal jannun min marijin min nar adá àwọn àlejànú látara èéfì iná irú ẹ̀ náà ni ọlọ́run bá sọ̀nà Kùránì pé wa khuliqal janna min marijin min nar bí anábì náà ṣe gbé ọ̀rọ̀ yẹn wá nù kí sọ́lọ́n ti dànù wọ́n ní wa khuliqa Adam mimma wusifa lakum yẹn ni pé anábì Adam olúwa bá dá látara nǹkan tí ó ti ṣàlàyé rẹ̀ fáwà ẹni pé ìpẹ̀ kátà ti mọ̀ nìyẹn so aljin àwọn àlìjẹ̀nú tà ń sọ yìí àálẹ̀mú ń gọ ìbì ghayru mar'i ìkẹ́kẹ́ni tí wọ́n ń bẹ àmọ́ àlè rí wọn wọ́n ń bẹ àti lè rí wọn la nahussuhu wa la nabsuruhu wala nasma'uhu a lè fọwọ́ mú wọn a lè fojú rí wọn a sì lè fetí mọ gbọ́ọ̀rọ̀ wọn. lẹ́annáwó ghaibun la tahtadil uqulu ilayhi nǹkan tọ́lọ́run fi pamọ́ ni làákàyò lè débẹ̀ yẹn pé ìjọ́mi ènìyàn wa yìí lásán kò lè débẹ̀ so eléyìí ni nǹkan tí ń jẹ́ àwọn àlejànú àlejànú tá à ń sọ yìí ọ̀ràn yẹn ni ká sì nígbàgbọ́ pé olúwa bá dá wọn tí a bèrè sọ pé kò sí tó àlejànú tí imagination lásán ni ẹni yẹn ta kọ alukoran tí ọkàn ní èrò orí lásán ni kò sí ní jẹ́ àlejànú ẹni yẹn ta kọ alukoran bí kéwọn ni pé kò sí màláyíkà kẹ́ni kí ló dé kó ní kó fojú rí màláyíkà tó ìrọ̀ o ṣẹ̀rẹ̀ àfojúrí màláyíkà àti ìgbà kí màláyíkà ń bẹ bẹ́ẹ̀ náà ni àlejànú náà gbá tí kọ́ran bá sọ pé ń bẹ́ẹ̀ ń bẹ náà ni kìí ṣe imagination kìí ṣe khurafat yẹn pé superstition kìí ṣe bẹ́ẹ̀ níta lè pè ní superstition ni pé khurafat òun ni nǹkan tó ṣe pé àfojú ara wa rí báyìí àti gbọ́ nínú alukur'an pé ń bẹ àti gbọ́ náà hadith anabi pé ń bẹ sòyẹn lè kà kún pé superstition yẹn pé khurafat ni jẹrẹ bí kan máa ní egbére egbére ṣàwọn bí yorùbá ṣe nínú nínú àdìsọ́kàn wọn egbére yòówó ni ọmọ asokún káàkiri yóò wá gbẹ́ni lọ́wọ́ tẹ́ bá fi wọ́n pé bóná ti rí rí gbogbo ń kálukú kò tẹ́ tó lòun rí rí nínú fíìmù náà ni wọ́n ti máa rí so mi pé imagination so ìyẹn ní ìsìn yẹn lè takò yẹn lè takò so irú torí pé kíni ààrí nǹkan tá a lè fi fìdí rẹ̀ múlẹ̀ a máa rí fi múlẹ̀ nínú alukoran pálíjànú wà wípé àwọn kìnnà ń bẹ màláíkà náà wà so a máa lè fojú rí wọn so àwọn àlìjẹ̀nú tá ń sọ yìí wọ́n ní a lè mọ̀ wọ́n lójú gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé lára wọn náà ni oúnjẹ ṣẹ̀tọ́n ní pé ara wọn wọ́n ní àwọn afáàní wọn ṣẹ̀tọ́nù fasilatun min fasail jinn òun náà jẹ́ ìpín kan nínú àwọn ìpín àlìjẹ̀nú. No? yẹni pé tán bá ní faljinnu a'ammu li kulli shaitan walafdhu aljin yutlaqu ala aljin wash-shaitan yẹni pé tán bá pé kan ní jin lára àwọn jin láti máa rí shaitan tó lára jin láti rí shaitan aljannu orúkọ yẹn fẹ̀ ó kó shaitan sí gẹ́gẹ́ bó ṣe pé ó kó yẹn náà fẹ̀ ẹ wà máa rí àwọn oríṣiríṣi èèyàn lóríṣiríṣi tẹ́ máa rí lọ pé ìyẹn bú lélẹ́yìí àwọn àgbákò èèyàn lélẹ́yìí àwọn kíníkan lélẹ́yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àlìjànú ìwọ́n ní àlìjànú kọ́ tó kó gún ọ sínú ni tó ṣètọ́nù wá wà ń bẹ̀ so ara wọn náà ni ìdílís ìdílís yẹn ni pé tí ọlọ́run bá ń sọ nínú alukọ̀rọ̀ánù wípé ọkọ̀ wípé ìní tẹríba fún nàbí ọlọ́ọ̀yà Adam gbọ́ láti gbọ́ ìtàn yìí nù súrátù sọ́ọ̀dì lọ́wà ọ̀nà àyà seventy five sí seventy eight olúwa ní qala ya Iblis olúwa ní wọ Iblis ìyẹn ni pé àṣetán àlejò nínú ma mana'aka an tasjuda lima khalaqtu biyadayhi kí ló tó lóòrùn ní tẹríba fẹ́ni tí mo fi ọwọ́ mi dá ẹni pé lóòrùn ní tẹríba fún anabi Adam ní ìyẹn ni pé ní Iblis Iblis yẹn la pè ní àlejò ní astakbarta am kunta minal aalin ṣé o gani òun ṣègbéraga ni ti tóbi kọjá àlá ẹ̀rìngbà tí ìbílẹ̀ sọ dáhùn ibi iná tó ń rí pé òkè ibi tí anabi sọ pé ibi tó ti dá ẹ̀rì kó ṣe dédé ọ̀rọ̀ yìí ó ní kọ́lá ana khayron minhu ana khayron minhu ó lè mi dáa jùlọ kọlákótà ní min narin ọdẹ mi láti di iná wọn náà yẹ pé wàljánu kọlákóná min marijin min nar wọn nìyẹn wà kọlákóná min tin ọdún òun láti di ẹrọ̀fọ̀ yẹn ni pé anabi adam so ọlọ́wà ni fakhruj. قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم القيامة صندوق العصا إبليس دي شيطان نيا torí tó bá di pé àlìjọ́nú bá di pé ó yáwọ́ tán tó yẹ yàkuyà tán wọ́n wà ní ó ti di ṣèitán so ó ti di ṣèitán so àwọn ṣèitán yẹn ni pé ó ti di ẹni tí kò tẹ̀lé àṣẹ ọlọ́run ọba mọ́ so àlìjọ́nú tí ó ń tẹ̀lé àṣẹ ọlọ́run wọn yìí gba orúkọ ṣèitán ó kọ yẹn kò í jẹ́ tiwọn àwọn àlìjẹ̀nú tán ya láì tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tí wọ́n ya ìyàkuyà tí wọ́n ya pòkì àwọn ọmọ ń jẹ́ ṣèǹtọ́n ṣẹwárí àwọn ìyẹn òun náà ni gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ aburú àwọn tó ya ṣèǹtọ́n yẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ aburú àwọn ni wọ́n máa lọ lè ń rí iṣẹ́ yẹn àwọn náà máa lọ lè ń jẹ tí wọ́n láburú ni wọ́n ẹ̀rí oríṣiríṣi àwọn àlìjẹ̀nú ẹ̀yà àwọn Ibn Abdul nínú tíra wọn wọ́n ṣàlàyé pé wọ́n ní ìdàdúkìrú alìjínà khalisan qalu jinni tábà ń sọ̀rọ̀ alìjẹ̀nú gẹ́gẹ́ kò pé alìjẹ̀nú lélẹ̀ wọ́n ìdá kan mi máa ṣùkùrù máa ná sí qalu amiru wàlìjẹ́mú ìmáàrù kí nínú àwọn alìjẹ̀nú yẹn náà àwọn mímẹ́ tó ṣe pé wọ́n máa ń pè wọ́n ní ìmáàrù ẹni pé àbíkálẹ̀ amiru àwọn tí wọ́n ń bá wa gbé tó bá ń gbé pẹ̀lú ìyàn níjẹba wọn ó mì pé inú àdámọ̀ àwọn àlejànú àmì ìbẹ̀tì kọ́ máa ń bá àwọn èèyàn gbé ń bá àwọn èèyàn gbé àmọ́ tó bá di kífá yìí dáa káàbò sàwàtà mọ́rọ̀dà kọ́ọ̀lù ṣètàn tó bá di pé yàyàkú yàtọ̀ tán yọ ọmọ bú bá àná sí máa ń sọ pé ah, àwọn area boys náà náà ni àwọn máa ń pè é tó bá ti yọ ọmọ bú ní jẹ́ ṣètàn tó bá tó di pé tó ń le jù bẹ́ẹ̀ lọ wọn kò ní married ẹ̀rí pé wọ́n máa fi kó pé ṣètàn married ètò tí wàá ya ògbóǹtarìgì tánù tó tó bá di pé tó wáyà yàkuyà tán tó tó le jù yẹn lọ ó kàn ní ìfúrít tó bí eh, ibn abdulbar bí ó ṣe ṣàlàyé ọ̀rọ̀ àwọn àlejò náà nìyẹn tó bá kẹ́rin tó sọ ṣé muslim anabi sallallahu alaihi wasallam òun náà ṣàlàyé àwọn ọ̀nà tí àwọn àlejò náà tí wọ́n pín sí anabi nínú aljinna salasatu asnafin anabi náà àlejò náà yà oríṣi mẹ́ta ni wọ́n fasinfun yatiru fil awa àwọn kan bẹ́ẹ̀ máa ń fò lórí atẹ́gùn wọ́n lè fò lórí atẹ́gùn ó fò lọ lẹ́ẹ̀kan náà wasinfun hayatun wakilabun àwọn míì máa ń jẹ́ ejò wọ́n sì máa jẹ ajá yẹn ni pé tó nípa ajá ìyá dìgbòlógi ṣètọ́nù máa ń bà bẹ lára wọn ejò náà ṣètọ́nù máa ń bẹ ń bẹ́ẹ̀ wasinfun yuhillun àwọn kan bẹ́ẹ̀ tó pé yuhillun àwọn máa ń gbélé ni wọ̀yàgbà àánún ó sì máa travel kan máa rìn káàkiri so eléyìí nínú tí anabi sallallahu alaihi wasallam tó sọ nípa àwọn àlejànú torí pé kí ni ṣe rí ọ̀rọ̀ àlejànú tí mo fi ń ṣàlàyé àti ṣe léyìí ni pé in tí ò bá sí ní àkọọ́lẹ̀ ní àkọọ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ nípa ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá nítọ́lọ́wọ́n bá sọ tánàbí ọba sọ ìgbọ́dọ̀ sọ wò kódà ọgbọ́dọ̀ àtìbútì rẹ̀ náà ni anabi sallallahu alaihi wasallam kátólì fi mà pé ṣé àwọn àlùjànnú ń bẹ àbí wọn ọ̀bẹ anabi sallallahu alaihi wasallam ó ní àwọn dábàá kan bẹ tó ṣe pé wọ́n máa ń rí màláíkà àwọn dábàá kan bẹ tó ṣe pé wọ́n máa ń rí àlùjànnú so anabi ní. Ah, sallallahu alayhi wa sallam àdìsí ẹ̀nà bẹ́ẹ̀ nù sahihu muslim bákan náà anábì ní idha sami'tum siyaa ad-diqa tẹ́ bá gbọ́ tí àkùkọ bá kọ fas'alullaha min fadlihi ẹbí rẹ̀ nǹkan tẹ́ bá ní lọ́dọ̀ ọlọ́run ẹbẹ̀ lọ́run kọ́ lọ́run kó ṣe dáadáa fún yín ó ní pé fa innaha ra'at malakan torí adìẹ àkùkọ tó kọ yẹn òun rí màláìkà ni so wá jẹ́ pé ànábì fi ní rẹ̀ pé màláìkà ń bẹ̀rẹ̀ ó ní àmọ́ wáyé dá sami'tu nahiqal himar àmọ́ tẹ bá gbọ́ ti kẹ́tẹ́kẹ́tẹ́ dọ́ńkì tó ń pariwo tó ń han Ànábì ní fata'awwadhu billahi minash shaytanir rajim ẹ wá ìṣọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba kọ́lọ́n kọ́ sọ yín níbi èṣù pé fa innahu ra'a shaytanan ó rí èṣù ni ó rí ń ṣàlàyé tó bá fẹ́ ṣàlàyé nǹkan kọ́rọ́ ẹ̀sìn fi lè yéèyàn wọ́n wá mú àwọn àpèjúwe tí ó sùn láka èèyàn mọ́lé onígbà táwọn sọ fún wa pé àlè ìfojúrí àlejànú nítorí àti lè gbọ́ wọn àwọn kan mí nàmẹ́ tó ṣe pé olúwo bá dá wọn tó ṣe pé ẹ̀dá wọn ni pé wọ́n máa ń rí nǹkan tó ṣe pé ojú ò ní rí ojú ọmọ èèyàn ò ní rí àwọn ó sì máa rí àwọn afáàmọ́ mú àpèjúwe wa hódehódà ẹ̀yẹ̀ kan ní jẹ́ bẹ́ẹ̀ hódehódà so wọ́n ní ẹyẹ yẹn tó bá bà síbì kan báyìí ìmọ̀ ń mọ ibi tí omi wà ìmọ̀ mọ location omi tẹ bá ti rí tẹ tó bá fò síbì kan tó bá bà síbẹ̀ tó bá gbẹ ilẹ̀ yẹn wọ́n bà omi ń bẹ̀ ni so irú eléyìí ẹni bẹ́ẹ̀ náà ni àwọn fáwọn ń sọ pé wọ́n pe ẹyẹ kan náà ní ẹyẹ òwìwí albuma òwìwí yẹn àwọn èèyàn sọ ìṣesí rẹ̀ débi pé wọ́n di pé ìmọ̀ na lóru jẹun pé èèyàn tanná ni bẹ́ẹ̀ tanná torí pé kíni lóru wọn ni yóò sì lọ tó bá fò lọ báyìí yóò sì lọ lè bá èkúté nínú òhò èkúté rìn jáde yóò sì gbé lóru yẹn náà so ìyẹn ni pé tí wọ́n fẹ́ yọ ń báyìí ni pé kí wọ́n mọ̀ pé ọlọ́run ọba ó dá àwọn ẹ̀dá oríṣiríṣi ó dá ẹ̀dá oríṣiríṣi ó sì fi àwọn àmì oríṣiríṣi sí ara àwọn ẹ̀dá rẹ̀ so àlìjànnú bí wọ́n ṣe rí òun náà ni a sọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ yàwó ń sàlàyé pé a lè rí àlejànú so ẹni tí wàá rí àlejànú kò lè jẹ́ ojú yóò jẹ́ ojú pé ọlọ́wọ́ bá fún un ní ojú tó tún jẹ́ reserve kí ni tí wọ́n reserve pé yóò tún ní àlékún ni pé inú yẹn ó jẹ́ ànábì ọlọ́run ọba náà ni a fi rí nínú tàn ń pè nàbí Allah Sulaiman ó ń rí àwọn àlejànú ó dẹ̀ ń lò wọ́n so wọ́n dẹ̀ ń tẹ̀lé pẹ̀lú àṣẹ ọlọ́run ọba pẹ̀lú àṣẹ ọlọ́run ọba so bákan náà anabi wa sallallahu alayhi wa sallam anabi náà rí àlejànú so kódà olùwọ́ bá fún anabi sallallahu alayhi wa sallam tí anabi sì ń sọ pé àwọn àlejànú kul ruhiya ilayya annahu istama'a nafarun min al-jinn. فقالوا إنا سمعنا قرآنا عجبا ارجوكم كوني شيطان قلوا أنا والنبي صفوا أنه استمع نفر من الجن أو يرى كلمة والجن وري وغض نفر من الجن استمع القرآن غض قرآن تنبي انكاه فقالوا إنا سمعنا قرآنا عجبا واني أأ غض قرآن توشى ونيمة táwọn gbọ́rú ẹ̀rí yahdi ila rushd wala nushrika bi rabbina ahada wọ́n ní kùránì yẹn ló tọ́ àwọn sọ́nà ọ̀nà òdodo ọ̀nà mà àwọn ò ṣẹbọ mọ́ta àwọn o àwọn ò ní ṣẹbọ pẹ̀lú ọlọ́run bá mọ́mí pé ń bẹ́nu àwọn àlejànú tí wọ́n kì í ṣẹbọ pẹ̀lú ọlọ́run anna minna al-qasitun wa minna duna dhalik kunna tara'iqa qidada olùwọ́bá ni wà ammal qasituna fakanu li jahannama qataba olùwà ní ṣe ráwọn èèyàn bú tí ń bẹ nínú àwọn àlìjẹnú iná ni wọ́n padà wọ̀ wọ́n wọ́n náà tó bá jẹ́ wọn alkiyama ẹni pé báwọn ọmọ ènìyàn náà ó ṣe wọ́n náà sanafurugu lakum ayyu as-saqalan olùwà ní màá wádìí yín dáadáa ẹ̀yin ìyàn tó bá èèyàn bú ni yóò ṣe àgbákò yàn so ẹ̀yin yàtọ̀ sí àwọn ẹ̀dá yòókù nínú àwọn dábà ẹ yàtọ̀ so àwọn dábà ni àwọn ó di ẹ̀pẹ̀ àmọ́ mèdè ní àtàlìjẹ̀nú olúwa ní wọ́n jẹjọ́ o níwájú wọn ọlọ́wọ́n ọba so níta mú níbi ọ̀rọ̀ yìí òun ni pé lónìí àwárí àwọn èèyàn pé àwọn ń bá sọ̀rọ̀ fẹ́ yọ fún ọ nìyẹn ọ olúwa bá wa wọ́n من سورة الأعراف A'raf àyà 27 يا بني ya bani Adam la كما أخرج shaytanu kama akhraja abawaykum اللباس al-janna ينزع ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون قلوا أني أينيا ẹ̀yin ma nẹ́bẹ̀ Adam ẹ má jẹ́ kí ṣètọ́nù ọdọ àmọ́ yín o kó kó fìtínà bá yín sí ẹ má tẹ̀lé ṣètọ́nù o táwọn bá ti ń pariwo fún yín pé ìlànà o ẹ má tẹ̀lé o àwọn àfáà tí fẹ́ èṣù tó bá ti ń pariwo pé ìlànà yìí ìlànà èṣù ní sí i olùwà ni torí pé kí ni ṣètọ́nù yìí ẹni pé Ìbílísì òun Adam ó sì sábàbí tó fi jáde kó nínú àlìjánà ọlọ́wọ́ wa ní innahu yarakum huwa wa qabiluhu olúwa ń ṣe rí ṣètọ́ọ̀nù àwọn àlìjánú yẹn wọ́n ń rí yín wọ́n ń rí yín wọ́n ń rí ẹ̀yìn èèyàn ẹ̀yà ní wa qabiluhu gbogbo àwọn tó tẹ̀lé náà àwọn tó já àwọn àrọ́mọdọ́mọ àwọn ẹ̀yà rẹ̀ wọ́n ń rí yín min aysu la tarawnahum àmẹ́yìn ò lè rí àwọn o ẹ̀ lè rí wọn olùwàwá ni جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون la yu'minun àwọn ṣètọ́ni àwọn àlejànú nánkàlí èṣù nánkàlí ṣètọ́ni gbogbo ẹ̀ olúwa ní àwọn tó bá ń jẹ́ ọ̀tọ̀ ọlọ́run àwọn ọ̀rẹ́ àṣetánì lẹ́rìí àwọn tẹ́ bá rí tó bá ń bá àwọn àlejànú ṣe papọ̀ lilladhina la yu'minun àwọn tí wọn ò ní ìgbàgbọ́ ni. sọ ẹni pé àwọn àlìjẹ̀nú tà ń sọ yìí ẹnìkan yìí bá wọn ṣe ẹnìkan bá wọn ṣe kẹ́ni ó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run so àfi àwọn ànábì ànábì ọlọ́run tó jẹ́ ànábì Suleiman so yín sì padà wá síbẹ̀ tó yẹ pé òun ni ọlọ́run bá sọ pé àwa gangan ni a ṣe láṣẹ fún aṣẹ̀wọ̀n fún ni aṣẹ̀wọ̀n ọ̀rọ̀ so ọ̀sàkọ́rìnà lẹ́wọ̀ kí ni kàrẹ́ ẹ̀nà ẹ̀rìjìnà yẹ pé ọlọ́run ni aṣẹ̀wọ̀n ọ̀rọ̀ fún so kí ó máa jẹ́ mu'jiza fún nàbí Allahi Suleiman so kẹ́nìkan wá dé lónìí kò ní òun o òun alágbára àlìjànú òun ní kinní kan òun máa mú àlìjànú òun ṣe kinní kan irọ́ ni o ṣé àlìjànú máa ń bá èèyàn sọ̀rọ̀ àbí sàlìjànú máa ń kó síyàn ní ara bí ìdìnnìlà yẹn tó bá di ní ọjọ́ mẹ́jọ òun ni màá wá mẹ́nu kà so bífọ́ kí n tó máa gbé kọ́ọ̀lù díẹ̀ tí n bá gbé tó fẹ́ fi tó wa létí pé ní ọ̀túnla so uh, mọ́sálásí ahli sunnah wal jama'a ní adábàtà tó máa ń ṣe lẹ́kṣọ̀ ní oṣooṣù tó ṣù yìí náà yóò jẹ́ ọ̀túnla ní twenty three nínú oṣù kẹwàá táwa yìí tó ní aago mẹ́wàá àárọ̀ náà ni wọ́n ṣe ẹni tí wàá ṣe lẹ́kṣọ̀ fún wa náà ni Abu Khadija uh, Sheikh Shakir sanadi Abu Khadija sanadi àwọn ni wọ́n ṣe lẹ́kọ̀ọ́ fún wa tó gbọ́ kí atúyáyá kátúyáyá kí wọ́n pàdé àwọn afá láti wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa kí wọ́n mú ṣàṣẹ ní ìrọ̀rùn fún wa atọ́kùnrin atóbẹ̀rẹ̀ òun ni àyè wà tí wọ́n kálukú jòkó sí lágùn mẹ́wàá ní ọ̀sùn láni adábátà tá a bá ti débi ọ̀dọ̀ alájẹ yàbò ní ọ́ìl kábírì pa lọ sí mọ́tàlá sí àwọn alùsùnà tó wà ní ibí yìí so àwọn tí a bá fẹ́ pé zero eight one zero eight five zero one three seven one so ọ̀dà pé kọ́ọ̀lù kan náà ni a fẹ́ rí bí ọjọ́ ti lọ gan. aleykum salaam wa rahmatulah wa barakatu. ẹ̀rọ eh, eh, mi ní gbẹ́sẹ̀ ní sà. naam ẹ béèrè. Eh, àwọn àfọ̀tẹ́ ẹ̀rẹ́ náà tó kò sí sínú náà ni. ìgbàlọ́ mhm. rúkìá yẹn ìgbàlọ́ mhm. rúkìá. Mhm. so wọ́n á ní pé àdìsí tó sọ yìí wà pé ìjọba ti rúkìá fún yàn pé èèyàn lè gbà owó. bíi nílá ṣe rí èèyàn lè gba owó àmọ́ èèyàn gbọ́dọ̀ sọ rúkìá di iṣẹ́ tó ti yé báwọn tẹ́lẹ̀ iná a ti ṣàlàyé pín tó lè gbowó bó ṣe lè wù kó rí pẹ̀lú ògo ọlọ́run tó máa ṣàlàyé rẹ̀ kedere kó jòkó náà mo fi sọ lẹ́ẹ̀kẹ́tẹ́ mọ́ sọ rúkìá di jálà bí sọ rúkìá di jálà bí so gbogbo àṣírí yẹn á tù fúnra wa tó kọ́ lọ́n kó jẹ́ kí a lè gbọ́ àwọn tó ń ṣe gbogbo aburú yìí náà torí wọ́n fi kí ní ìsaburú gan ni o wọ́n fi ìsaburú gan ni so tó ti máa fi relé tẹ̀mọ́ pé àwọn oní súnà ní í ṣe disney la tó bá di ní ọjọ́ mẹ́jọ tó ọjọ́ ti lọ tó wàá tó máa bá ọ̀rọ̀ lọ nípa ọ̀rọ̀ yìí ah, àwọn tí a bá fẹ́ pè sí mi zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine àbúkọ tásán ló ń dágbére pé subhanakallahumma wa bihamdika ashhadu an la wa atubu wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.